they say, every day is for the thief, one day for the owner of the house. But ICPC, the Anti-Corruption Commission, has reversed the role. It is now every day for the owner of the house. If you're involved in bribery, over-invoicing, or any shady deal, the day of reckoning has come. ICPC, the Anti-Corruption Commission is watching you. If you're reported for any corrupt practice, you'll be investigated, prosecuted and punished. Corruption is harmful to our nation. Join the campaign against it. òfin tó rọ̀ mọ́ ìpàsípàyọ àti àwọn èyí tó farajọ ti ọdún two thousand ló gbé agbára wọ àjọ tó ń gbógun ti ìwà ìbàjẹ́ ICPC láti ṣe àwọn ojúṣe wọ̀nyí nípa ìgbógun ti ìwà àjẹbánu pípa òfin ìwà ìjẹkújẹ mọ́ dídènà ìwà ìjẹkújẹ ìdánilẹ́kọ̀ọ́ àti ṣe ìtanijí fún àwọn aráàlú nípa ìwà ìjẹkújẹ gbogbo ìgbà ni àjọ tó ń gbógun ti ìwà ìjẹkújẹ ń ṣe àgbékalẹ̀ àwọn ọ̀nà láti pa ìwà ìjẹkújẹ run àti dídènà ìwà àjẹbánu lójúnà àti jẹ́ kó parẹ́ pátápátá àwọn ìgbésẹ̀ tí àjọ ICPC gbé láti jẹ́ kí àwọn àgbédání rẹ̀ di mímúṣẹ ni kí òfin ìgbógun ti ìwà ìjẹkújẹ di àmúlò ní gbogbo ọ̀nà nígbà tí dídènà ìwà ìbàjẹ́ yóò wúlò fún ètò àyípadà láwùjọ pẹ̀lú àtúntò rẹ̀ ìlànà àjọ tó ń gbógun ti ìwà ìjẹbánu ni wọ̀nyí ìfisùn èyí tí ó lè jẹ́ kí ìwádìí wà ọgbọ́n ọ̀tẹlẹ̀múyẹ́ èyí tí yóò forí sọ ìwádìí ṣíṣe ìwádìí láìrò tẹ́lẹ̀ ṣíṣe ìwádìí nípa owó orí sísan èyí tí ó kan àwọn iléeṣẹ́ aládàáni ìbáṣe ẹjọ́ àti ìfìyàjẹni nípa gbígba dúkìá tàbí pàdánù rẹ̀ pátápátá tí kò ní jẹ́ kí irú ẹni bẹ́ẹ̀ lọ sẹ́wọ̀n irú àwọn ènìyàn wọ̀nyí ni wọ́n ti lu ìgbàdí òfin ìjẹkújẹ àwọn gómìnà mínísítà àti kọmíṣánná tẹ́lẹ̀ rí àwọn ọ̀gá ológun àti àwọn agbófinró gbogbo àwọn ọ̀gá iléeṣẹ́ alákòóso àti àwọn asòfin àwọn alága ìjọba ìbílẹ̀ òṣìṣẹ́ ọba òṣìṣẹ́ ilé ìfowópamọ́ tàdójútòfò àwọn ata ìpín ìdókòwò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. lójúnà àti dènà ìwà ìjẹkújẹ àjọ ICPC ní èròǹgbà rẹ̀ ni láti dí àǹfààní ààyè ìwà àjẹbánu kù nípa ṣíṣe àfikún àwọn ètò láti ara ìgbésẹ̀ wọ̀nyí ìdásílẹ̀ ẹ̀ka tó ń gbógun ti ìjẹkújẹ àti ṣe àkóyawọ́ ACTU ṣíṣe ìwádìí ní ẹlẹ́kẹ̀jẹ̀ka lóòrèkóòrè ẹ̀ka tó ń ṣe àyẹ̀wò ewu tó wà nínú ìwà ìbàjẹ́ fífi ojú sùnùkùn wo àwọn àlàkalẹ̀ àti àgbédání ìjọba àti àwọn owó àkànṣe iṣẹ́ nípa ìdánilẹ́kọ̀ọ́ àti ìtanijí àjọ tó ń gbógun ti ìwà ìjẹkújẹ ìyẹn ICPC ti ṣe àwọn àgbékalẹ̀ ètò kan èyí tí àwọn aráàlú ń kó ipa pàtàkì lára èyí ni ìkópa àwọn aráàlú nípa ìgbógunti ìwà ìbàjẹ́ dídá ẹgbẹ́ ìgbógunti ìwà ìbàjẹ́ sílẹ̀ ní àwọn ilé ẹ̀kọ́ girama àti ilé ẹ̀kọ́ gíga jákèjádò ilẹ̀ yìí pẹ̀lú ìdásílẹ̀ àwọn ètò tí a kà sílẹ̀ lókè wọ̀nyí àṣeyọrí tí kò lẹ́gbẹ́ ti bá àjọ ICPC lára wọn ni rírí ẹgbẹ̀lẹ́gbẹ̀ mílíọ̀nù náírà gbà padà àti pípàdánù àwọn dúkìá láti ọwọ́ àwọn tó kó jẹ ìdásílẹ̀ ẹ̀ka tó ń gbógun ti ìwà àjẹbánu àti ṣe àkóyawọ́ ní àwọn ilé iṣẹ́ ìjọba tí iye rẹ̀ tó okòólénírínwó ó lé mẹ́fà òṣùwọ̀n àti ìlànà ṣíṣe àkóyawọ́ ni wọ́n ti ṣe àgbékalẹ̀ rẹ̀ ní àwọn ilé iṣẹ́ ìjọba gbogbo ètò owó náà tìgbàdégbà ní àwọn ilé iṣẹ́ ìjọba ni àjọ ICPC ti ṣe àjọ tó ń gbógun ti ìwà ìjẹkújẹ ICPC ń wo ìṣòdodo àti àkóyawọ́ nípa ìṣàkóso ètò IPPIS àti GIFMIS àjọ tó ń gbógun ti ìwà àjẹbánu ń wo bí àwọn nǹkan ṣe ń lọ nínú àjọ tó ń rí sí ìdúnàdúrà ọjà rírà BPP àti àjọ tó ń rí sí kátàkárà ìjọba BPE àjọ ICPC ti ṣe ìwádìí nípa ìṣàkóso àwọn ilé ẹ̀kọ́ fásitì ètò ìṣàkóso ilẹ̀ ní Àbújá àti gbogbo ilé-iṣẹ́ ìjọba pátápátá àgbékalẹ̀ àyẹ̀wò ewu tó wà nídìí ìwà ìbàjẹ́ ní àwọn ibùdókọ̀ ojú omi àti pápákọ̀ òfurufú kò yọ ICPC sẹ́yìn àjọ ICPC ti ṣe àgbéyẹ̀wò àwọn àkànṣe iṣẹ́ ní ẹ̀ka ìlera lábọ́dé pẹ̀lú àwọn tó ń mójútó ìdàgbàsókè ìlera lábọ́dé àjọ ICPC ti ṣe àgbékalẹ̀ òṣùwọ̀n ẹ̀kọ́ kíkọ́ nípa ìwà ọmọlúàbí ní ẹ̀ka ẹ̀kọ́ kíkọ́ bẹ̀rẹ̀ láti ilé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ girama àti ilé ẹ̀kọ́ olùkọ́ni àgbà yíká orílẹ̀-èdè yìí àjọ tó ń gbógun ti ìwà ìbàjẹ́ ìyẹn ICPC ti ṣe àkójọpọ̀ àti àkọsílẹ̀ nípa ìwàsí àti ètò ìṣòdodo jíjẹ́ kí àwọn tó wà ní ẹsẹ̀ kúkú kó ipa nínú ṣíṣe àkọsílẹ̀ ètò ìnáwó orílẹ̀-èdè yìí àjọ ICPC ti ní ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn ẹgbẹ́ akọ́ṣẹ́mọṣẹ́ àti àwọn ẹlẹ́gbẹ́jẹgbẹ́ gbogbo láti tètè máa ké síta bí wọ́n bá ti kẹ́fìn àwọn àmì tàbí tí wọ́n bá ṣàpẹẹrẹ ìwà ìbàjẹ́ ní ibikíbi àjọ tó ń gbógun ti ìwà ìbàjẹ́ ICPC ti ní àjọṣepọ̀ tó gúnmọ́ pẹ̀lú àwọn ilé-iṣẹ́ aṣojú ilẹ̀ òkèèrè láti mú àdínkù bá ìpàsípàyọ nípa ìwé ìrìnnà ìgbélú bákan náà ni àjọ ICPC ti ń fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn àjọ tó ń gbógun ti ìwà ìbàjẹ́ ní ilẹ̀ òkèèrè lójúnà àti tú àṣírí owó àìtọ́ àti dúkìá tí wọ́n bá fẹ́ kó wọ ilẹ̀ Nàìjíríà tàbí èyí tí wọ́n bá fẹ́ kó jáde àjọ tó ń gbógun ti ìwà ìjẹkújẹ ICPC ṣe ìdásílẹ̀ ilé ẹ̀kọ́ tó ń gbógun ti ìwà ìjẹkújẹ ní orílẹ̀-èdè Nàìjíríà àkànṣe ilé ẹ̀kọ́ yìí ni èyí jẹ́ ó wà fún ṣíṣe ìdánilẹ́kọ̀ọ́ àti ìwádìí nípa àwọn nǹkan tó ń fa ìwà àjẹbánu àti ọ̀nà dídẹ́kun rẹ̀ bẹ́ẹ̀ ni yóò tó fún ìjọba ní àǹfààní láti mọ ọ̀nà àágbà láti dẹ́kun ìwà ìjẹkújẹ ilé ẹ̀kọ́ náà ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún àwọn asòfin ní ẹkùn mẹ́fẹ̀ẹ̀fà orílẹ̀-èdè yìí àwọn alága ìjọba ìbílẹ̀ àwọn ọmọ tó ń gbógun ti ìwà jẹkújẹ àti ṣíṣe àkóyawọ́ ní àwọn ilé-iṣẹ́ gbogbo yíká ilẹ̀ yìí àjọ ICPC ní ètò gbígba àwọn dúkìá tí wọ́n jí kó padà láì ju ẹnìkankan sẹ́wọ̀n bẹ́ẹ̀ ni ètò yìí ti jẹ́ kí àjọ ICPC rí ọ̀pọ̀lọpọ̀ dúkìá bíi owó ilégbèé ilẹ̀ àti ọkọ̀ gbà lọ́wọ́ àwọn kọ̀lọ̀rọ̀ sí.